ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله أدعي وأقول يا رب يا رب تبقى لي حسن وجاه زدني بحبك حب يا رب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 السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a dá ọpẹ́ fún ọlọ́run a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa anabi wa muhammadu sallallahu alayhi wa sallam kí ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ náà kó máa sàn lọ kárí àwọn aráalé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ìyọ́nú ọlọ́run ọba kó máa bá àwọn sọ̀hábí ànábì sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n gbà fún tí wọ́n sì dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti ní bó ti yẹ kí ìyọ́nú ọlọ́run ọba náà kó máa sàn títí tí ó fi kárí àwa náà àti gbogbo ẹni tí ó bá dúró ti ẹ̀sìn ọlọ́run ọba títí di ọjọ́ ìkẹyìn ó kí àwọn chairman wa àfáà mi ustaz abdulgani abdulhamid akorede agbárigidoma kọlọ́n kó jẹ́ kí a rí wọn pẹ́ bákan náà mo kí àwọn àfáà àwọn ustaz wa abdulmumin abubakar oníṣin wọ́n wá fi kékeré náà mo fi kí gbogbo àwọn jàmáà wa láti èkó láti ìbàdàn àwọn àfáà wa láti ìwó abẹ́lọ́hún kọ́lọ́hún kó wọlé àkànṣe rẹ̀ kó ṣàlékún àánú ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa ntí a máa torí ẹ̀ jòkóó òun náà ni ntá lè débá tó bá di ọjọ́ ẹ̀san tó bá di ọjọ́ àgbéǹde tó bá di yẹ́wọ́mọlẹ́jẹ́mọ̀ ọjọ́ tọ́lọ́hún ó kó gbogbo wa jọ tí ó pa wá pọ̀ ọjọ́ tí wọ́n máa bí ẹnì kọ̀ọ̀kan léèrè ọjọ́ mélòó lólò ìláyé àbọ́sẹ̀ àbóṣù àbọ́dún yawma tubla sarair ọjọ́ tí gbangba ó dẹkùn tí kedere tí ó bẹ̀ wò yawma tujza kullu nafsin ma kasabat ọjọ́ tó ṣe wípé gbogbo ntẹ́nikaluku ayé gbéṣe ńjọ́ náà ni ó gbẹ̀yìn rẹ̀ yawmal qiyama ọjọ́ àgbéǹde yawmal akhirah ọjọ́ kẹyìn nílẹ̀ ayé ń bí bíyàn bá ṣiṣẹ́ dáadáa tó padà wá rí èrè iṣẹ́ dáadáa náà ó lè sábàmà wípé ǹbá sì mà ní kí n tó ń ṣe jù bẹ́ẹ̀ lọ bó bá wá ní àǹfààní àti tó rírú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe yóò ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá sọ wípé ní òdìkejì náà ni ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ó ní àǹfààní àti túnṣe àmọ́ yawmal qiyama yawmal akhira ní ọjọ́ yìí kò sí àtúnṣe mọ́ kò sí jẹ́ ń padà kí n lọ lè ṣe mọ́ yawma ya'addu dhalimu ala ọjọ́ tí gbogbo ẹni tó bá ṣe àbòsí fúnra rẹ̀ nílé ayé tí ó fi ìka bọnu tí ó jẹ̀ka fanadaw wàlá tahina manas ẹni kálukú ó máa pe orí ara rẹ̀ ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn-ún àbámọ̀ ò ní bámọ́ ahwadul yawmil qiyama àwọn ìbẹ̀rù àwọn nǹkan ìjáyà àwọn àríṣẹ́mà àwọn tí mú kí ọmọ òjò máa hewú tí Al-Qur'ani ṣàlàyé rẹ̀ fún wa tí sunna òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam tó ṣàlàyé rẹ̀ fún wa ó pọ̀ tayọ nǹkan téèyàn lè fi ìdánilẹ́kọ̀ọ́ wákàtí méjì kà àmọ́ èyí tí a bá lè mẹ́nubà á mẹ́nubà yìí tá a bá lè mẹ́nubà á padà rìfà wá sí àwọn ibi tá a ti rí táwa náà tá a tún lè máa lè kà fúnra wa tá a máa yẹ̀ wò a wá pé ìdánilẹ́kọ̀ọ́ náà sí àwọn ọ̀nà tó pọ̀ àkọ́kọ́ ọ̀nà ò ní wípé àwọn elétò wa kọ́lọ́n kó san wọ́n lẹ́sàn-án rẹ̀ kí ló fà á tá a fi ní pé irú ọ̀rọ̀ báyìí àbùkátà rẹ̀ mo rò pé gbogbo àná àmọ̀ wípé lónìí ọ̀rọ̀ àwa mùmìnì àwa mùsùlùmí ní nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá ó fẹ́ dàbí ntọ́lọ́wọ́n ọba sọ tó fi ròyìn àwọn kan nínú àlùkùránì wípé ní wajahadu biha wastayqanatiha anfusuhum nígbà tọ́lọ́hún ròyìn àwọn ìjọ Fìràhónà nípa ọjọ́ kẹyìn ó ní àwọn ìjọ yìí wọ́n ń kọ̀ wọn ò sì fẹ́ gbà wípé ọjọ́ kẹyìn ń bẹ àmọ́ ó wà lọ́kàn wọn wípé ọjọ́ yìí yóò wáyé àmọ́ṣẹ́ tí wọ́n ń ṣe ìwà tí wọ́n ń hù ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu àti ìṣesí wọn ìṣesí ẹni tí ó gbà yí pé ní ọjọ́ ẹ̀san ń bẹ ni lónìí tá a bá wo àwùjọ wa gbogbo ibikíbi tá a bá wo lè bẹ̀rẹ̀ káwọ́ bẹ̀rẹ̀ láti inú ilé ẹnì kọ̀ọ̀kan wa ìbálò ọkọ síyàwó ìbálò ìyàwó sí ọkọ ìbálò bàbá sí ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣesí ẹni tó rò wípé òun ò níbi tó ń lọ òun náà ni bẹ́ẹ̀ sì ni àwa mùmìnì a níbi tá ń bọ̀ a sì níbi tá ń lọ taba tó kú níbí àwọn onímọ̀ qasamu ad-duru ila thalatha faqalu ad-duru thalathatun ilé ibi tá a máa gbé ibi tá a ti máa ń ṣẹ̀mí àwọn àáfàá wa ní oríṣi mẹ́ta ni oríṣi àkọ́kọ́ òun náà ni dárò dóníyà ilé ayé tá a wà yìí ilé ayé èyí tó sọ wípé ní yóò tán ilé ayé ẹlẹ́ẹ̀kejì òun náà ni dárò barsakh yìí ni pé ilé ayé kan tó wà láàrin ilé ayé tá a wà yìí àti ilé ayé gbére ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ad-darul akhirah ọjọ́ ìgbéǹde alikiyama wàhíyà darul khuld ọjọ́ yìí òun ni ọjọ́ gbére àwọn ọjọ́ méjèèjì tó ti ṣáájú rẹ̀ darud dunya wà darul barisakhi yálà ilé ayé ni àbí èyí tí ń bẹ láfo lófojì ayé àti ọ̀run àwọn méjèèjì ó tàn án alukuraan ni pé ní wa ma ja'alna li basharin min qablika min khuld afa imita fahumul khalidun ọlọ́run ní abẹ́nìkan kàṣàdéhùn yẹ òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam síwájú tiẹ̀ àbáyàn ṣàdéhùn pé yóò máa bẹ́ńlẹ̀ ayé gbére bí wọ́n bá wá kú ṣé àwọn máa ṣẹ̀mí lọ gbére ni kálá kò sẹ́ni tí ó ṣẹ̀mí lọ gbére darul dunia ilé ayé yóò tán darul barisakhi iyì tí ó ń bẹ láàrin méjèèjì náà tán amal akhiratu fahiya alhayawanu ẹ̀rí ìtọ́gbẹ̀yìn òun gangan ní sẹ̀mí tí ó sì sẹ̀mí mi lẹ́yìn rẹ̀ àmọ́ ìṣẹ̀mí yìí òun wá ní bákan méjì náà ni imma fil jannati khalida am fin nari mukhalladan nínú kéèyàn kọ́lọ́n kó sàánú èèyàn kó rí àlùjánnà wọ̀ yóò sì máa bẹ́ẹ̀ nù dẹ̀ra yìí lọ ní gbére tó bá wá ṣe wípé ní òdì kejì náà ni iná ló bá kán sí abẹ́ lọ́nkọ́lọ́n kó wọlé àkànṣe rẹ̀ kó má jẹ́ ká fọwọ́ ara wa ṣẹ̀ṣá ná òun náà yóò máa bẹ́ẹ̀ lọ gbére ni ìkíní kejì àwọn dúró wọ̀nyí gbogbo àwọn ilé ayé yìí tá a wá dákọ̀ yìí likulli darin ahkamun takhussuha gbogbo yàyè kọ̀ọ̀kan ló wá ní ìdájọ́ rẹ̀ lábara ilé yìí àwọn àfáà tó pín àwọn tí wọ́n ń gbénu rẹ̀ ilé la pín sí mẹ́ta yìí wọ́n tún wá pín àwọn tí wọ́n ń gbé rẹ̀ náà sí mẹ́ta. Si ìpele alákọ̀ọ́kọ́ àwọn ni asabiquna al-awwalun àwọn yìí ni àwọn ẹni ìṣáájú àkọ́kọ́ kò túmọ̀ sí pé àtọ́ ti lọ lákọ̀ọ́kọ́ o kódà a lè rí asabi a lè rúnà àwọn tá a wà lónìí náà tó yẹ pé ní mina sabiqina al-awwalina náà ni ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn náà ni ashabul maimana yìí ni pé àwọn tí wọ́n gbàtíra wọn látọwọ́ ọ̀tún ìpè ẹlẹ́ẹ̀kẹta àwọn náà ni ashabul mash'ama àwọn tó ṣe wípé ọwọ́ àlàáfíà ni wọ́n fi gbàtíra títí wọn ọwọ́ òsì abẹ́lọ́hún kọ́lọ́hún kó wọlé àkànṣe rẹ̀ kó ṣe wá nú àwọn tí ó gbàtí nú àwọn sàbíkẹ́ ní awalin nú àwọn tí wọ́n gbàtíra wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún wọn kọ́lọ́run kó dákun kó má jẹ́ ká ṣe ṣàìṣẹ́ tá a fi tọ́ sẹ́ni tí ó gbà tíra rẹ̀ pẹ̀lú owó òsì rẹ̀ ìkíní kọ̀ọ̀kan wọn yìí alukurani ṣàlàyé ẹ̀ fún wa ìkọ̀ọ̀kan wọn òun ló ní ìpele ìpele nígbà tá a ti wá mọ oríṣiríṣi àwọn ilé ayé tí ń bẹ tá a sì ti mọ iye irú èèyàn tí yóò gbé bẹ́ẹ̀ ká wá ṣàlàyé àwọn àwàdùn kìyàmà àwọn àrísẹ́mà ìkàyà ìbanilẹ́rù tí ń bẹ fún ọjọ́ àlìkìyàmà ọjọ́ gbèǹde àmọ́ ká tó sọ àwọn wọ̀nyí alikọ́kọ́ fẹ́ máa bira wa wípé ma huwa yawmul qiyamati àbí mata yakunu yawmul qiyama ńgbà wo ni ọjọ́ yìí tá à ń tẹ̀ ń sọ yìí tá a fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ lónìí ta ni ká máa múra kalẹ̀ ṣé lọ́la ni àbí lọ́tùnla àbí ńgbà wo ìbéèrè yìí alukurani jẹ́ kó yọ ayé pé ní àwọn kan náà ti bi òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam nígbà tó lọ́wọ́ bá ń sọ wípé ní yasalunaka ani sa'ati ayyana mursaha wọ́n máa bi ọ́ nípa ọjọ́ gbéǹde alikiyama ńgbà wo ni ó jẹ́ ayyana mursaha qul innama ilmuha inda rabbi. لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغته يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون ọlọ́run ní ìrọ̀jíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam wọn ò mọ̀ bí wọ́n pé dígbà wo lọ́jọ́ kẹyìn ńgbà wo ni ó dé ayyana mursaha ńgbà wo ni ká máa retí rẹ̀ sọ fún wa wípé ẹnìkan ò ní mọ eléyìí àfọlọ́hún innama ilmuha inda rabbi ọ̀dọ̀ ọlọ́run ọba tó dá mi ọ̀dọ̀ olówó àmì ìnìmọ̀ rẹ̀ láyò jàlíhà lèwàkùtìhà ìlàhù ẹnìkan kan ò lè mú ṣẹlẹ̀ alìkìyàmọ̀ ò ní dé àfìgbà tọ́lọ́run bá bá ní pé àsìkò rẹ̀ tó láta tí kùm ìlà bágòtà àmọ́ yìí tó kàn ẹ̀yin ọmọ èdè ni ẹ̀yin ẹrú mi ẹ̀yin ìjọ mi yìí tó kàn yín ni wípé ká wípé ní dídé tí ó dé yóò wá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan lójijì ni bákítà yóò wá dé bá wa lógìgì nígbà tẹ́nìkan ò rò nígbà tẹ́nìkan ò tiẹ̀ múra rẹ̀ kalẹ̀ ó lè yá lọ́mọdé ó lè yá lágbà kò sígbà tí ò lè wá ó lè jẹ́ ọ́fíìsì ní ó kẹlòmíì mọ́ ó lè jẹ́ nu mọ́tò ni ó lè jẹ́ ṣọ́ọ̀bù tó ti ń tajà ni ó lè jẹ́ nu mọ́sálásí ni ẹlòmíì yóò forí balẹ̀ fọlọ́run tí ń kírun ni kó mẹ́mí ẹ lọ la ta'tikum illa baghta ẹ múra kalẹ̀ kò ní dágbére pọ̀ ń bọ̀ yas'alunaka ka'annaka hafiyun anha wọn ò máa bí ọ àfi bí gbàtọ́ pé níwọ̀ gangan ọwọ́ rẹ ló wà sọ pé ọlọ́run ọba òun ló má àwọn àyà tó eléyìí pọ̀ nù al bákan náà nínú hadithu umar ibn khattabi radiyallahu ta'ala anhu fi qisati maji jibril ilayhi sallallahu alayhi wa sallam hadithu umar ibn khattabi tó gùn nígbà tí malaika jibrila tó wá bá nabi sallallahu alayhi wa sallam tí ń bi ní àwọn àbẹ̀rẹ̀ akhbirni anil islam akhbirni anil ihsan akhbirni akhbirni. akhbirni ìrẹ muhammadu sallallahu alayhi wa sallam ṣàlàyé fún mi ṣàlàyé ẹ̀sìn islam fún mi ànábì dáhùn ṣàlàyé kíni sanu fún mi ànábì sọ sallallahu alayhi wa sallam ngbò débi tí ọjọ́ gbẹ̀ndé alikiyama ó ní akhbirni ani sáà sọ fún mi nígbà wo ni ọjọ́ kẹyìn ó jẹ́ òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam ó ní malmasulu anha bi a'lama mina sa'il ẹni tá à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ òun gan fẹ́ má nímọ̀ tó ẹni tí ń béèrè béèrè torí pé òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam ó ti mọ̀ pé jìbìrìlà ní ń béèrè béèrè lọ́wọ́ òun wà ní pé òun tó ń bi òun náà ò nímọ̀ tó ọ̀ ìtumọ̀ ẹ̀ wípé ní láàdìrí ntọ́ ń béèrè òun kò sí dáhùn rẹ̀ lọ́wọ́ mi èyí tó kàn wá náà ni tálùkùránì sọ fún wa wípé ní la ta'tikum illa baghta òjijì ni ó wá kò ní dágbére fẹ́nìkan kami muzari'in mélòó mélòó ẹ àgbẹ̀ tó ti dáko ó dáko rẹgbẹtẹ ó gbin iṣu ó gbin ká ó gbin kàtẹ́ yẹn máa ń gbìn walakinnahu zuri'a ba'dahu lẹ́yìn rẹ̀ ni wọ́n kórè okòwò wakamin khatibin melo melo lẹ́nu ayé yìí náà láti rí ẹni tó sọ pé ní à wọ́n máa mú wé lágbájá wá ní wọ́n lòun lọ́kọ lágbájá wọ́n sì ṣe uh, introduction wọ́n sì dúpẹ́ níjọ́ báyìí nínú kí dúpẹ́ wọn má débà láyé àbí kó débà kọjákọjá àwọn ni ò ní débà láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láyé ìpẹ́ yìí ni wọ́n á ní bàbá kan wá taxi nílùú wọ́tàwá yìí náà ni ní sọ́ọ̀mẹ̀lì ń bẹ̀ ni wọ́n pè iná traffic light ló mú bàbá iná tan rẹ́ẹ̀dì wọ́n fi dúró ńgbà náà wá àtàn gírínì bàbá ó ti yá àtọlọ́kadà àtọ́nímọ́tò wọn hánu hánu hánu hánu Allahu Akbar ọ̀kìlá ti rò ó malakul mọ́ọ̀tì ti mú ẹ̀mí ń tiẹ̀ bàbá sọ wà nù ndìsírẹ́rìn èrò tó wà níwájú wọn pé bàbá iná ti tú alẹ̀ já máa lọ ni wọ́n sábà mọ̀ wípé ní rahimahullahu ta'ala ẹlẹ́rú ti mẹ́rú ẹ̀ lọ bọ́ọ̀dì lásán ló kù so nípa báyìí láàtà tí kùmí là bàgùtà ikú ò ní dágbére fún wa nígbà tó ń de ní benle táwa máa múra kalẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin ìdánwò àlùkìyàmà àti ìdánwò ayé nu bí a bá fẹ́ ṣèdánwò yálà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ti secondary school ní kọ́dà ti yunifásitì àti wọ́n fún time table wípé ní àsìkò báyìí ìdánwò bẹ̀rẹ̀ iṣẹ́ tí báyìí lákọ̀ọ́kọ́ ṣe yóò sì parí ńgbà báyìí wọ́n ó tún wá fún wa ní syllabus àti mọ́ lẹ́yìn náà ọ̀gá kọ̀ọ̀kọ́ tún wá fún wa ní area of confusion àwọn area tá a mọ̀ wípé ní ibẹ̀ ni ó likely kí kwáṣẹ́ ó ti jáde wọ́n tún sọ fún wa àmọ́ wa lè kà tó ń ti bẹ́ẹ̀ náà ẹni tí ó fèèlì ó fèèlì ẹni tí ó sì paasi ó paasi àmọ́ eléyìí náà àwa náà ti mọ̀ wọ́n ti sọ fún wa pé ní láta tí kùn ilà bàgùtà òjijì ni ó wà ìtumọ̀ ẹ̀ ni pé ní ká máa múra kalẹ̀ ní gbogbo ìgbàkígbà tàbá ti wà. àwọn àwálò lẹ́kẹ̀yàmà yìí tá a wá sọ yìí pa àmọ́jọ́ tí ó yá eléyìí ń al-qiyamatul kubra ìgbéǹde ńláńlá nù yìí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ó nìyóhùn àbí ká sọ pé ní alqiyamatu làámà ama alqiyamatu sogorọ aw qiyamatu afrod alqiyama kékeré tí ó kọ́kọ́ dé kí ńláńlá ó tó dé àbí alqiyama ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan kó tó kan ti gbogbogbò eléyìí tati aqiba mawti kulli insani gbogbo gbàkígbà téèyàn bá ti kú báyìí ayu basharin ayu hayin mata faqad qamati qiyamatuhu gbogbo ẹnikẹ́ni tó bá ti kú tá a bá ti lè tó fọ rẹ̀ pé lágbájá kú qad qamati qiyamatuhu ẹni tọ̀hún alikiyama ti tiẹ̀ ó ti bẹ̀rẹ̀ nánu alikiyama ti tiẹ̀ ó ti bẹ̀rẹ̀ min hini wafatihi kama qala nabiyyu sallallahu alayhi wa sallam man mata faqad qamati qiyamatuhu. ibẹ̀ ń làwọn onímọ̀ ti wá rí wípé látìgbà tó ti kú yìí náà ni al-qiyama ti bẹ̀rẹ̀ yóò mọ̀ wá lọ bẹ́ẹ̀ wọ́n wá jẹ́ kó yé wa wípé ní awalul qiyama àwọn ìbẹ̀rù al-qiyama yìí marahilu ni yóò tẹ́kì stages kì í ṣe ẹ̀kan náà béèyàn bá ti ń bọ́ níbì kan yóò tún máa bọ́ síbòmíì bí yín bá ti ń bọ́ nípìnlẹ̀ kejì ìkíní yóò máa bọ́ sí kejì ìkejì yóò máa bọ́ sí kẹta gbogbo ẹ̀ tábà wá kà á máa rí ìpele méje sí mẹ́jọ almarhalatul ula ìpele àkọ́kọ́ hiya almautu òun náà ni marhalatul maut ikú almarhalatu thaniya ẹlẹ́ẹ̀kejì òun ni alqaburu sàárè haulul qabur ìbẹ̀rù nù sàárè ìfòyà nù sàárè fìtínà nù sàárè ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni albaathu walmaad haulu ìgbédìde ìjáde kó nù sàárè lẹ́yìn rẹ̀ òní ó kan alḥaṣuru ila almawqifi bí wọ́n ti hàṣára wa tí wọ́n ti dà jẹ́ tí wọ́n dà tí wọ́n dà títí láti ibi tá a ti dìde nu sàárè wa tí wọ́n dà wá síbi tí a ti lọ dúnwájú ọlọ́run ọba lẹ́yìn alhashiru kíni ó kàn yóò kan alhaudu abata alkawthar omi yìí tọ́lọ́run ọba bùn òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam nínú suratul kawthar inna a'tainaka alkawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar lẹ́yìn tá a bá ti tá a bá ti kọ́ wa tán tá a débi tí tá a ti dún wájú ọlọ́run ọba ó wá kan àbàtà àlàkáwọ́sá arúnà àwọn onímọ̀ tó sọ pé ní before ká tó débẹ̀ ni ó ti kan odò yìí àwọn kan sì ní wípé ẹ̀ẹ̀kan kọ́là àákàn àákàn ká tó dé mọ́wókẹ́fù ká tó débi tí wọ́n ti ṣèdájọ́ àátọ́ kan lẹ́yìn rẹ̀ èyí tó kan lẹ́yìn haubu òun náà ni tàtọ́ yorùlù والعرض والحساب lẹ́yìn ẹ̀yẹrú sí ọlọ́wọ́ bá lẹ́yìn alihawdu òní ó kan tàfọ́ yóò lò kótó ọjọ́ tí wọ́n fún ẹnì kọ̀ọ̀kan ní tíra rẹ̀ iqra kitabak kafa bi nafsika al-yawma alayka hasiba tíra ní rẹ́kọ́ọ̀dù iṣẹ́ rẹ̀ ní gbogbo ń láyé wà ń bẹ́ẹ̀ níjọ́ yìí ìṣòro ó wáyé níjọ́ yìí òun pé yẹn ó wáyé wọ́n àṣẹ́sì iṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan gbélé ayé rẹ̀ ṣe. tàtọ́jú olùkótóbi wàl arúbi wàl hisab wàl mizan lẹ́yìn ní wàá kàl mizan natij rìsọ́ọ̀tì nǹkan tó bá tẹ́nìkàlùkù bá rí gbà nígbà tó bá ka ìwé rẹ̀ tó bá ka tírà rẹ̀ tó bá ka rẹ́kọ́ọ̀dù rẹ̀ òun ni ó wàá tó ka mizan mizanu ni òṣùwọ̀n ṣẹ́ ẹyẹ ṣẹ́ ẹgbẹ́lé sórí eléyìí iṣẹ́ dáadáa rẹ̀ ẹgbẹ́ sórí òṣùwọ̀n èyí tó kù díẹ̀ káàtó ẹgbẹ́ sórí òṣùwọ̀n lẹ́yìn eléyìí ni wà kan àsìrọ́tò yìí ni pé afárá àsìrátì tá a gùn pẹ̀lú ògùn ọlọ́nkọ́lọ́n kó wọlé àkànṣe rẹ̀ kó sọ alẹ́ náà tí ó gun àlùjànnà ni àwọn mọ̀rọ́hìlù ti ń bẹ níbi tí bẹ̀rù kọ̀ọ̀kan ti máa dé báyìí kọ̀ọ̀kan o la kà mẹ́jẹ̀ẹ̀jọ méjèèjọ mẹ́jẹ̀ẹ̀jọ wọ̀nyí lẹ́yìn náà pẹ̀lú ògùn ọlọ́run ọba a ṣàlàyé bàbá tí ń sọ márìhálà kọ̀ọ̀kan ní ìsìn a máa ṣàlàyé kí ni ó máa fa ìbẹ̀rù ńjọ́ náà lẹ́yìn náà a padà wá ṣàlàyé àwọn general general reasons àwọn causes tí máa ń fà bákan náà a ṣàlàyé díẹ̀ fún wa nínú àwọn nǹkan téèyàn lè máa ṣe àti ọlọ́run fi ní kí àlùkìyàmọ̀ ó dáa fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ọjọ́ àlùkìyàmọ̀ lójú àwọn kan bí àlá ni àmọ́ lọ́dọ̀ mùmíní wàláhì kì í ṣe àlá o ntí ó dé ni tá a sì gbọ́dọ̀ máa múra fún ẹ ká wá bẹ̀rẹ̀ láti bí ikú asọ pé ní al-marhalatul ula àkọ́kọ́ òun náà ní ikú gbogbo wa la mọ̀ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìdíkà máa mẹ́rin wa ìpè gbogbo ẹni tó bá wálé ayé pátápátá yóò padà lọ òun la sọ lẹ́ẹ̀ka pọ́lọ́ sọ fọ́jú sẹ́lá muhammad sallallahu alayhi wa sallam wípé ni wa ma ja'alna li bashari min qablika alkhold ẹnìkan kan àbáṣà déhùn pé yóò máa bẹ̀rẹ̀ lé ayé gbére o afa emi tafa wọn khalidun ṣe bí wọ́n bá wá kú sáwọn máa bẹ̀rẹ̀ lé ayé gbére ni ọlọ́run tó ń sọ yìí pé ní kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátápátá òun náà ni ó tọ́ ikú wò yíyún kò yẹ nìkan kan lẹ̀ ọkùnrin ó kú obìnrin ó kú olówó ó kú olòṣì ó kú ọlọ́lá ó kú ẹni tí ò ní kankan ó kú ààrẹ ó kú chief security officer ààrẹ ó kú kò sẹ́ni tí ò ní kú ọlọ́wọ́ sọ fún wa ni pé ní aynama kuntum yudrikkumul maut gbogbo bí tábà wọlé wà àníṣe ikú dìbà wa. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم Ọlọ́run ní bẹ́ẹ̀ ti wò lè sá fún kú tó bẹ́ẹ̀ ti wù kẹ́ lè sá fún ikú tó فإنه ملاقيكم yóò padà pàdé yín náà ni mùmíní yìí sá fún kú mùmíní òdodo kì í sá fún ikú yìí ò túmọ̀ sí wípé ní a ní ká máa tọrọ kú kọ́ o rárá mùmíní òdodo kódà kì í tún fẹ́ kóhun ó kú bó ti jẹ́ pé ní mo mì ní òdodo yìí sá fún kú bẹ́ẹ̀ náà ni mo mì ní òdodo yìí tó ń máa bẹ lọ́hùn wípé ní ọlọ́run àti ṣetán wá pa mí rárá hadithu yẹn lọ́wọ́ Aisha radiyallahu ta'ala anha òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sallam ó sọ náà hadith rẹ̀ wípé ní man ahabba man Allahi ahabba Allahu liqa'ahu wa man kariha liqa Allahi kariha Allahu liqa'ahu anabi sọlá sọlá nínú hadisi yẹn lọ́wọ́ ayéṣà gbà wọ́n wípé ní ẹnikẹ́ni tí inú bá dùn láti pàdé ọlọ́run ọba ọlọ́run ọba náà yóò pàdé rẹ̀ pẹ̀lú ayọ̀ àti dunnú ni amẹ́ni tí ń bá ń banújẹ́ tí ò fẹ́ pàdé ọlọ́run ọba rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sọlá sọlá ní wípé ní ọlọ́run náà òun náà ọlọ́run náà ó fi ìkórìíra pàdé òun náà ni kò ní dunnú pàdé rẹ̀ yàlla wa aisha aw ihda zawjatihi ìyànlá wa aisha ni àbí ọ̀kan lára àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam sọ wípé ní à ah, inna nakara olùmọ́tò ya rasulallah n ta fẹ́ lónìí bí à ìrẹ òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wasallam ah, ikú yìí nínú nǹkan tí àwa máa tọkàn máa kọ ló wà nínú nǹkan tọkàn kọ ọmọ ní ikú ìrẹ òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wasallam anabi wa ń wí fún ẹni tó béèrè báyìí pé ní lẹ́sà dak eléyìí ń kọ́ eléyìí ń kọ́ ní táwọn ń sọ ni wípé ní ìdájá alimọ́ọ̀tù nígbà tí ikú bá dé sẹ́ni kọ̀ọ̀kan àáyá nàmásí rọ̀hù ẹnìkanukú òrìbí ti ń lọ tó bá sọ wípé màlìjánná ni òun náà ti mọ̀ wípé ní alihamudulilayi rabbil alamin ibi tó yí tọ́lọ́wọ́n ni kí ibùsọ̀rí sí ó jẹ́ nìyí irú ẹni bẹ́ẹ̀ òun gan náà inú rẹ̀ ó dùn wípé a kíkó tètè pa òun torí pé màá pé ní kò sí ní ìmọ̀lẹ́ ikú ti àìsíkú ti dé ikú ti dé sọ́dọ̀ rẹ̀ òun náà ń pè ní alimọ̀tàbọ̀rù ẹni tí ń múra kú tí ń pọ́ka kú lásìkò yìí ó ti rí ibi tí ń lọ ó ti rí pé ibi tó dáa ju ayé tó ń wà yìí ni inú rẹ̀ ó dùn ahabalawolekọ irú ẹni bẹ́ẹ̀ náà ọlọ́run náà ó tètè wẹ́lkọ́mù rẹ̀ amẹ́ni tó hùwà bú láyé gbogbo ilé ayé rẹ̀ ìwà tí ò dáa ni òun náà ti wá rí wípé ibi tí àpá àti bàtà ń lọ yìí inú náà ni ibi tí ò dáa ni bọ́mọ nàìjíríà ti ń jìyà tó yìí ibi tó ń tó ń lọ tó aburú jẹlé yìí lọ wọ́n wá pè fáà pé ọ̀gbọ́ ah, kọ́ra kọ́ kókó fẹ́ kan máa mánéèjì yàtayé ti nàìjíríà yìí gan ó sì fẹ́ dájú tí òun rí àpẹẹrẹ yìí lọ irú ẹni bẹ́ẹ̀ yẹ kíra ò kọ́ Allah òun ò ní fẹ́ kóun tètè kóun lè pàdé ọlọ́run ọlọ́run ọba ò wá kórìíra ru ẹni bẹ́ẹ̀ náà níta fẹ́ lónìí wípé lẹ́sà dákìyà àǹtí eléyìí ń kọ́ mùmíní èso mùmíní mùmíní òdodo yóò máa bẹ lọ́hùn kọ́lọ́hùn kó jẹ́ kẹ́mi ogún torí pé ẹni tọ́lọ́hùn bá ní kẹ́mi rè ogún sàárà ní jẹ́ fún un rẹ̀ sì ṣe dáadáa láyé. idan قل إن إن الموت لا تفرون منه فإنه ملاقيكم ikú tẹ̀ ń sá fún yóò padà pàdé yín náà ni mùmíní èyí sá fúnkú mùmíní máa múra kalẹ̀ fún ikú ni yóò sì máa bẹ̀ lọ́yìn ní gúngún bọ́lọ̀ bá wá ní kó dé alihamudulilayi ẹ̀rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní ebe kíná pè Ebola ẹ̀hún fẹ́ẹ́ jorúkọ kan láàmú ni ẹlòmíì sáré kẹ̀kẹ́ ó tún lè kọlu mọ́tò à ń gbọ́ nùrọ̀ ẹ nípa àwọn kan tó ní pé ká máa gbé yọ̀ mú ká máa mú iyọ̀ ká máa fi yọ̀ wẹ̀ náà bá tún kú ó sá fún kú ẹ̀bólà ikú iyọ̀ ló lè pàdé kọ́lọ́nkó sọ wa níbẹ̀ gbogbo eléyìí náà lára fìtínà ni o tọ́lọ̀ máa fi ń dán ọmọ ẹ̀dẹ́ ènìyàn wò ikú ntí ò sí èméjì ń bẹ̀ ni àmọ́ nínú haúlù rẹ̀ ìbẹ̀rù tí ń bẹ fún ikú ní tiẹ̀ ni wípé sakaratul maut ìhúnríra tí ń bẹ fún ikú ìpọ̀kàkà kú àìmọ̀mọ̀ nǹkan téèyàn ń ṣe mọ́ ìfòlọ́ làákàyè ìdààmú dààbò tí ó máa bá ẹni tí ń pọ̀kà kú lọ́wọ́ òun náà ni haúlù ti almaut nínú hadithu yanlawa aisha radiyallahu ta'ala anha qalat ìyáàlá Àìṣà gbẹgbà wáyé pé ní fi sọ ìhé ni wọn nígbà tí malakul mọ́tò dé wá bá anabi sallallahu alayhi wa sallam nígbà tí ń kọ́ ká kú lọ́wọ́ qala wa kana bayna yadayhi rakwatun aw ulbatun fiha al igbá kan kékeré ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam omi ní ń bẹ nínú gbaná omi qala wa kana yamsahu wa kana yudkhilu yadahu fiha anabisala sálà nígbà tí ìnira ń dé tí ìnira ń dé yóò máa wá tọ́ bọnú gbàtọ́ mi ń bẹ̀ yìí yóò máa wá fi bọ́ ojú rẹ̀ òfin rè wáyà ìlànà ìṣáda tí o máa wò nígbà tí ìgbó ara gbígbóná ń le tó ti ń pọ̀ sí i anabisala sálà yóò wá máa tọ́ bọ omi yóò máa fi bọ́ ojú ìyáńlá wa ń ṣàròbí Allah ta'ala á ní àwọn ojú pé ní fakana yaqul la ilaha illallah. إن للموت سكرات إن للموت سكرات إن للموت سكرات صلى الله عليه وسلم òjíṣẹ́ ńlá Muhammad صلى الله عليه وسلم nígbà tí ìnira dé sọ pé ní la ilaha illallah òun jẹ́rìí pé ní kò sí ọba kan àfọ tá a máa ń sin lódodo àfọlọ́run ọba wa anna muhammadan rasulullah aa ah, ikú ìnira ń bẹ fún ikú aa ah, ìnira ń bẹ fún ikú salawatu rabbi wa alayhi hatta nasaba yadahu faqala ila rafiqil a'la lẹ́nu nígbẹ̀yìn ó padà wá nawọ́ ẹ̀ sókè sọ pé ní ila rafiqil a'la òun ṣe tá àti máa lọ́dọ̀ ọlọ́run ọba ẹgbàwọ́ eléyìí bẹ́ẹ̀ nu Bukhari àti mùsùlùmí ẹgbàwọ́ mi sọ wípé intan nabi sallallahu alaihi wasallam fi sọ gbólóhùn yìí ni pé màláìka ńgbà tí màláìka gan rí bó ṣe rí màláìka wá bi wípé bọ́ ọ bá fẹ́ káwọn ó lọ́ ọ lára ọlọ́run ti sọ wípé ní kóun ó lọ́ ọ lára wọn ní anabi sallallahu alaihi wasallam wá béèrè wípé ní sọ àyìnà sahibi níbo ni ọ̀rẹ́ mi wà yín Jibril alayhi salatu wassalam malakul mọ́tì ni pé ní indallahi yantadhiru azaak ń bẹ lọ́dọ̀ ọlọ́run ń retí kí wọ́n túfọ̀ rẹ ni wọn ò tí ì sọ eléyìí tán Jibril àti dé ó ní yuqri'uka salam yuqri'uka Allahu salam ọlọ́run ní kí n máa kí ọ bọ́ ọ bá fẹ́ kí wọ́n tún lọ́ ọ lára díẹ̀ sí i wọ́n lọ́ ọ lára yẹn òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam tọ́ ọ bá sì fẹ́ kí wọ́n fẹ́ mọ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó dá ọ ó ti ya faqala ila rafiqil a'la àà ọ̀dọ̀ ọlọ́run ọba ni faqubida bi abi wa ummi salawatu rabbi wa salamu alayhi bọ́n ṣe mẹ́mẹ́ ní sallallahu alayhi bọ́lọ́nu yálà wa aisha radiyallahu ta'ala anha àti fatima fatima ọmọ ní sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ́nà fatima ní pé yá karbaba. ah Arama ni bàbá mi. اللهم هون علينا الموت يا رب العالمين àbí ọlọ́run bá kọ́lọ́n kó ṣe ikú nísìmí fún wa ọlọ́run hawwin alaina almauta ya azizu ya karimu ya jabbar. يا غفار يا رحمن òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam yufariqu dunya wa intaqala ila rafiqil a'la malakul mawti gbẹ̀mí anabi sallallahu alayhi wa sallam fakubibọ sakaratul mawti ibadallah ikú ó tayọ pé bá a bá ẹni tí ń pọ̀ ká ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní mọ nǹkan tí ń rí àmọ́ òun mọ nǹkan tí ń rí àpèjúwe ẹlẹ́ẹ̀kejì òun náà ni kisọ́tù wàfáàtà abubakar sadiq rabi allahu ta'ala anhu nígbà tá abubakar sadiq náà fẹ́ kú ìyá ńlá wa aisha rabi allahu ta'ala anha ìtún bẹ lọ́dọ̀ rẹ̀ ó wá láti ilé ọkọ rẹ̀ ó wá lé bàbá rẹ̀ fakana ti wàkífàtàn ó dúró nígbà eré abakiri Siddiq radiyallahu ta'ala anhu ń wò wò fakana tó hashiru jù sọdúró ó wá rí wípé ẹ̀mí ń lọ ń bọ̀ lọ́kàn abakiri Siddiq radiyallahu ta'ala anhu ẹ̀mí ń lọ ń bọ̀ yẹn la wa ń ṣà fatamathalat bi bayti sha'r ó wá kọ orin kan ó ní wàmà yughni tharāhu minal fatā yawman idhā hashraqat sadruhu. إذا حشرت من الصدر يلا wọn ṣàròbí ọlọ́wọ́ tán là ánìhà ó kọ orin yìí njọ́ náà lọ́ngbà tó rí nǹkan tí Abubakar Siddiq kọ̀rọ̀bí ọlọ́wọ́ tán là ánìhà bó ṣe ń ṣe ó ní pé la amúrúkà má yógun sàrọ̀ wà ní ìfàtà ìdá hashrata ti yawman wà bọ́ ọkọ bí ha pé a ṣàpá Abubakar Siddiq lára àwọn olówó sàábé ló owó ń bẹ ọlọ́run bùn lówó ó sì ná owó náà ó fi ṣe khidimatu anabi sallallahu alayhi wa sallam ó fi ṣe khidimatu ẹ̀sìn islam ni ó náwó ó fi ṣe khidima anabi sallallahu alayhi wa sallam ó fi gbé islam ga àyèmáyà àwọn tí wọ́n ń tiwa ìyá jẹ nínú ẹ̀sìn islam tabakiri Siddiq rà tonti bẹ́ẹ̀ náà Aisha wa rántí eléyìí ó ni pé ní ìlà ọmọdúnkà máa yóò gina sàárà wa nílẹ̀ fata àṣẹ gbogbo mo lówó mo fowó ṣe eléyìí mo fowó ṣe tọ̀hún àṣẹ kò dá kí sakaratul mauti ìnira kú àṣẹ kò dáa dúró nígbà tí nígbà tí ìnira bá dé àṣẹ kò dáa dúró bóun náà ṣe dáa dúró anabi sallallahu alayhi wa sallam alladhi huwa afdalu afdalu bashar anabi sallallahu alayhi wa sallam sọ pé ní òun ló lóore jù ní gbogbo ẹ̀dá ọlọ́run ọba òun ní sọ wípé ní inna lil mawti sakaratin ìnira ń bẹ fún ikú ẹ̀yin jama kí wọn tàbákìrì sì dín kó wà jẹ́ amẹ́kọ̀ọ́ta afẹ́ kọ́ níbi tí abakiri sidiki wa ni wípé ní abakiri sidiki fanadara ileha ó wá wo aisha radiyallahu ta'ala anha ó rọra síjú ẹ̀ sókè wá wo wípé ní látàkóòlì wá sọ wípé ní ya bunayati ìrẹ́ ọmọ mi látàkóòlì ṣẹ̀rọ mọ́kọrin orin kọ́lọ́rọ̀ kan mọ́kọrin orin kọ́ lọ́rọ̀ kan ìrẹ́ àyínṣà kí á lọ́rọ̀ kan ó ní pé ntọ́mọ̀ wí ni pé wà jẹ́ àtisakiratul mawti bil haqqa dhalika ma kunta minhu tahid nítorí ẹ̀kọ́ ọmọ awéèrè àyíṣà ni wípé ni wà jẹ́ àtisakiratul mawti bil haqq ìnira kú tí kúránì ti ń pariwo látijọ́ yìí ló dérí rẹ̀ bàbá mi. وجاءت سكرات الموت بالحق ذلك ما كنت منه تحيد سكرات الموت nira kú tọ́lọ́hún ti ń sọ fún wa láti jẹ́ ìtì gbogbo àti ń gbọ́ tá a tún gbọ́ láàárọ̀ yìí òun ló dé yìí rẹ̀ bàbá mi ma kunta minhu tahid tọ́hún ti múra rẹ̀ kalẹ̀ láti gbà yìí gbogbo ń tọ́ bákírísì dínkù fowó ara ẹ̀ ṣe thaniya ithnaini òun náà sọ pé ní ma khata nabiyyu sallallahu alayhi wa sallam khutwatan qattun illa wa khata abubakar mithla àná sọ̀rọ̀ sálàm kò gbé ìgbésẹ̀ kan àfi kábàkiri sìdíkù náà gbérú ẹ̀. àǹfààní tá a rí ẹ̀yìn ìbádàlẹ̀ yẹn rísun ọlọ́run lẹ́yìn ni pé àkọ́kọ́ náà káwa náà ká múra kalẹ̀ tó ń ti bí sakaratul mọ́tì ti tó lára abakiri sìdíkù lam yansal ìpọ́káku ìnira akúbọ́ ti tó náà abakirisi dógbà kò gbàgbé alukurani alukurani ni tó ń wí ní tó ń rán ọmọ ẹ̀ létí ìpè àǹtá òwe kọ́ ń kurani ọmọ kàd wàjà àti sakiratul mawti bil haqq dhalika ma kunta minhu tahid abakirisi dógbà gbàgbé rẹ̀ kí ló fà á torí pé ní alukurani ti di ẹ̀jẹ̀ rẹ̀ ẹlòmíì ń bẹ nǹkan kí nǹkan mi ni ó máa wí ẹnìkan eléyìí kì í ṣe ìtàn ntọ́sẹ̀lẹ̀ ni wọ́n ṣe operation fún ọ̀kan lára àwọn èèyàn wa ọmọ ìyá àwa lọ kí n lọ síbi tún gbà tó jáde àwa sàṣekò gbà tó wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kó ní tíátà tí wọ́n gbé síbi tí wọ́n ti máa tọ́jú ẹ̀ ìgbà náà ni làákàyè tẹ̀tẹ̀ ń bọ̀ lára rẹ̀ padà díẹ̀díẹ̀ wọ́n tún wá gbé ẹnìkan náà papọ̀ lásìkò kan náà àwọn méjèèjì ẹni tọ̀hún àwọn ọmọrú èèyàn ti ṣe àmọ́ bóyá ọdẹ ni bóyá oníṣàngó ni bóyá ẹlẹ́bọ ni bóyá ológun ni. Boyo ẹni tí wa làákàyè ò tí ì padà sí gbogbo àwọn méjèèjì lára amẹ́nìkan ṣe subhanallah allahu akbar la ilaha illallah kolowa allahu ahad òun àdìkárò quran ló ń kà ẹnì kejì tí ń wíjọ náà láwọn ní pé ní hmm, ọmọ ogun ọmọ ogun kìíní kan ogun méjèèjì fèrèsé ọmọ kòsíkú lójú rẹ àwọn oríṣiríṣi nǹkan kò jọ fọ kò jọ ẹbọ. E kojogede ẹ ṣeun ilé ń tọ̀hún ń pa kọjá yájọ́ nítorí pé ní bí èèyàn bá kú lórí rẹ̀ so wọ́n kà kún yí pé ní soul khatima ni àti bàtàn abú ni ó máa jẹ́ fún rẹ̀ so ẹnu ẹrú sìn ọlọ́run ọba anusọ̀rọ̀ sálọ̀ sọ yí pé ní anọ́ọ̀mù mọ́wótá tó so gọ̀rọ̀ ikú oorun tá à ń sùn tẹ̀rí tá à ń sùn ikú kékeré ni ẹ rí i pé nǹkan téèyàn bá bá sùn náà ni ó fi lálàá ní tẹ́ni kálukú bá ń ṣe láyé òun náà ni ó máa rántí nígbà tí sakaratul mauti tó bá dé nígbà tí ìpòkàkó bá dé ìtẹ́ni kọ̀ọ̀kan bá ń ṣe òun náà ni ó máa rántí so abakiri sidiku lásìkò tí ìpàkàkó ń dé alukurani ló rántí ẹlẹ́ẹ̀kejì náà ẹ̀kọ́ta tó ń lè ta tó ń lè mú nínú ìtàn méjì tá a mú wáyé ìtàn tàn nàbì sallallahu alayhi wa sallam àti ti abakiri sidiku radiyallahu ta'ala anhu òun náà ni wípé gbogbo ẹ̀yin bímọbímọ tó bá liman lahu inath ẹni tọ́lọ́n bá ní kó bímọ obìnrin ọlọ́mọ ti bá a ṣe ọlọ́run ti bá a ṣe àwọn yìí ń ló súnmọ́ ń ló súnmọ́ kí wọ́n rí ọmọ tí ó sì pẹ́ tí ó tí ó ṣùgbà wọn bí yorùbá ti máa ń wí tó bá di ọjọ́ ọ̀pọ̀ kakú tá à ń sọ yìí a rí i pé ní ngbàtà anabi sọ̀rọ̀ sálà ń kọ́ kakú ìyáàlá wa aisha àti fatima ló wà pẹ̀lú wọn ló wà pẹ̀lú àṣà lọ́wọ́ àṣà sálà ngbà bakri sidiku náà ń kọ́ kakú ìyálà wa Aisha lòun ló wá láti ilé ọkọ rẹ̀ ńlọlọ ọ̀dọ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu tó ń súgbà rẹ̀ bẹ́ẹ̀ náà ni láyé táwa náà wà yìí a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn ẹnìkan kan bá ń ṣaláìsí àwọn àwọn obìnrin la máa sábà rí lọ́dọ̀ tí ń pọ̀ kakú àwọn ni ó máa súgbà bàbá àwọn ni ó máa súgbà ìyá ọmọ obìnrin kan wá wá bí tá a pé tó bá aláwọ̀ rere ni fún yìí àfi kírú ẹni bẹ́ẹ̀ ò kọ́ ọmọ obìnrin náà ní nǹkan tí ó fi ráǹfààní rẹ̀ jẹ ní nǹkan tí ó fi rí èrè rẹ̀ jẹ nígbà tí pọ̀kà kó bá dé nígbà tó bá di ọjọ́ ọjọ́ kẹyìn almarhalatul ula ikú títí ẹ̀ ó nu kí wá ní oògùn àbáyọ fún sakaratul mọ́tì òun náà láti sọ látẹ̀ kan pé ntẹ̀yìn bá bá sùn lè máa ń bá jí ẹntì èèyàn bá fẹ́ kó jẹ́ tòun nígbà tí n bá ń pọ̀ kakú lọ́wọ́ òun náà ni kó má tètè ṣe tò nípa báyìí gbogbo àwọn nǹkan téèyàn bá rí wípé ni ó lè dín òun lọ́wọ́ alukur'ani káfí lẹ̀ gbogbo àwọn oríṣiríṣi orin ẹlòmíín bẹ yóò ní pé kódà bóun ò bá tí ì gbọ́ orin lágbájá òun ò tí ì gbádùn tó bá dé àsìkò pọ̀ kakú ṣé orin lágbájá náà ni ò mọ̀ ọkọ nígbà náà kò sí yàtọ̀ láàrin orin o àti fuji ni àti tí ò fuji àti ìtàn tó ń pè ní sin islamic zikiri àbíká tó ń pè islamic song gbogbo eléyìí ń kápátì kámúra kádìrò àlìkìyàmà sáfàrò náà tawilun ìrìn àjò tó gùn ní fatazawadu fa inna zadi attaqwa kámúra kalẹ̀ ká pìrìpìà fún un ká fi ìbẹ̀rù ọlọ́run ọba ká fi pèrèpìà nínú nǹkan tí sunna ṣe wá lójú kòkòrò òun náà ni pé ká máa ṣe tẹ̀lkínù fún ẹni tó bá wà lásìkò náà ẹni tó máa ń kó ọ̀ka kú ká máa làkọ́nà rí la ilaha illallah muhammadun rasulullah fa innahu man kana akhira kalamihi ilaha illallah muhammadun rasulullah dakhala aljanna kárọ̀ra máa wí la ilaha illallah tàgbólóyìn ká máa wí lọ́dọ̀ ẹni tí ń kó ọ̀ka àmọ́ àwọn àáfàá ní a ní sọ fún wípé ní kóòl la ilaha illallah a ní sọ wípé ní sọ wípé la ilaha illallah rárá a ò ra máa wí fúnra wa àwa tá a wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a máa wí bóyá ọlọ́run àjẹkórí wí bàbá tí wàá gbọ́ kórí wí káwa náà dalè nígbà náà ká má tún jẹ́ kẹ́nìkan òkun wá wọlé tọ̀ mọ́ ẹ̀yìn àníkáwá wò wọn náà ní bó lára wọn ti sá àníkáwá kí wọn náà ní kó dúró ń ta dáadáa lára wọn wà ẹ ṣeun ẹkú ẹkú ẹkú ẹkú àbẹ̀wò ẹ ṣeun ká má jẹ kẹ́nìkan kọ́ tó wọlé má bẹ̀ẹ́lẹ́ tó wà tó ń jẹ́ kó rí nǹkan mi wí ó bá ti wá wí pé la ilaha illallah muhammadu rasulullah tó wá kú lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìṣẹ́jú kan ìṣẹ́jú kọ́ra lẹ́yìn wákàtí kọ́ra lẹ́yìn ọjọ́ kan kọ́ra lẹ́yìn ọjọ́ méjì tá a pé nǹkan tó wí láàsì nu anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé ní dakhala al-janna ah, hadithu kan bẹ́ẹ̀ nínú abuda abu sunan abi daud tó yẹ pé ní mami ah, man yi ti yukra alayhi suratu yasin illa khufifa alayhi aw kama qala sallallahu alaihi wasallam yẹ pé ní kéèyàn máa ka suratu yasin sí ẹni tí bá ń pọ̀ kaaku eléyìí wọn hadithun lam yathbut hadithun wọn orin ilẹ̀ látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam so bitali qira'atu yasin inda al-muhtabari la tathbutu ká máa ka yàsín fún ẹni tí máa ń pọ̀ ká kú eléyìí kò sí ẹ̀rí fún so ilà imam malik rahimahullah rahmatan wasi'a wọn bí imam malik nípa eléyìí ó ní pé lam yakun amran ma'mulan bi kò sí nínú nǹkan tí òun bá àwọn aṣíwájú tó ń ṣe tẹ́lẹ̀ pé ní imam malik madina ló gbé dàgbà ìlú madina náà ló sì kú sí tó ó ní pé kò sí eléyìí nínú nǹkan tí. Uh, a máa ń ṣe lẹ́yìn ìpele ẹlẹ́ẹ̀kejì àti parí ìpele àkọ́kọ́ ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni alukọ́búrú sàárè sàárè lẹ́yìn ìgbà tí yẹn bá ti kú tán ntòkù náà ni wípé ni wọ́n pìrìpìà òkú wọ́n ṣe jànáza rẹ̀ òkú kágbé sínú sínú sàárè rẹ̀ òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam nínú hadithu. Ibn Abbas radiyallahu ta'ala anhu ó sọ wípé ní idha wubi'a al-'abdu fi qabri bí wọ́n bá ti gbé ẹnì kọ̀ọ̀kan ẹ̀dá Ọlọ́run ọba sínú sàárè rẹ̀ watawalla anhu ashabu táwọn tí wọ́n gbé e wá tí wọ́n sìn wọ́n wá tí wọ́n sìn wá sínú sàárè tán bá padà ja'ahu malakani ìgbà òun sọ́tọ̀ sọ́lá ní pé ní innahu la yasma'u qara'ani ali ashabi báwọn ṣe ń sẹ́rí padà tí wọ́n ń kó tán dá yẹpẹ̀ bó tán padà ń òkú ò máa gbọ́ ohun bàtà ẹsẹ̀ wọn tí ń dún yìí tí ń dún kókókó ni yìí tí ń dún pẹ́ńkẹ́lẹ́ pẹ́ńkẹ́lẹ́ ni òkú máa gbọ́ bó bá ti wí kò gbọ́ ọmọ wọn ti lọ jẹ́ àwọn malakan àwọn malaika méjì wà bá a munkarun wa nakir àwọn màláìka méjèèjì wọn ò dé wá bá a yìí tá a sọ láyé pé máa má takọ̀ ọ̀dẹ̀ kọ́ máa ti kì í yàmá tuhù ẹnikẹ́ni tó bá ti kú àlìkẹ́ máa dínú òun bẹ̀rẹ̀ béèrè nu so wọn máa bí ní béèrè ma rabbuka ma dinuka man ladhi bu'itha fikum tàlọ́lọ́wọ́n bá rẹ̀ kílẹ̀ sí gbélé ayé ṣe é kí ni ìgbàgbọ́ rẹ sí arákùnrin tí wọ́n gbé dìde láàrin yìí ni pé jíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam tó bá jẹ́ mùmínì òdodo ni anabi sallallahu alayhi wa sallam ni pé yóò rí wí òun ni ọlọ́run bá ń sọ ní al-Qur'an ni pé wa yuthabbitu alladhina amanu bil qawli thabiti fil hayati dunya fil akhirah ẹnikẹ́ni tó bá jẹ́ mùmínì òdodo ọlọ́run ó fi ahọ́n rẹ̀ lélẹ̀ inda ń pọ̀ kakú yóò rí la ilaha illallahu muhammadu rasulillah sallallahu alaihi wa sallam yóò rí wí tọ́ba tó wá dínú sàárè náà tábà tó ń bí tóun ti bí bẹ̀rù ó ṣe wà ń jọ náà ó nìkan ni ṣáà pé ìyà tó bá jẹ̀yàn tó bá pọ̀ tó bá ti dànkó àǹkó gan yìí máa jẹ́ kí ìnira ó tún kó tún fúyẹ́ lọ́kàn bẹ́ẹ̀ bá gba rìsọ́ọ̀tì ẹ̀ ní skul wọ́n ọ̀fẹ́lì àwọn nìkan kọ́ òun fẹ́lì kódà lágbájá náà fẹ́lì kódà òun tó pàṣẹ ju lágbájá lọ òun tóun o o english nìkan lòun ò ní òní máàsì lágbájá tó ní f nine níbi níbi nǹkan míì níbi máàsì náà so at least ó rẹ́ni kúnra ó ti rẹ́ni tó yẹ pé ní bọ́ọ̀n òun nìkan kóun kóun fẹ́lì àmọ́ nù sàárè kò rẹ́ni kúnra kò sí mu rẹ́ni kéjì nù sàárè ẹnikẹ́ni àti iṣẹ́ tó bá ṣe nìkan náà ló kù in khayran fa khayr wa in sharran iyadha fa sharr ká ní pé dáadáa ló gbélé ayé ṣe dáadáa ni ó máa rí nu sàárè ká ní pé aburú náà bá ní aburú náà ni ó máa rí nu sàárè anasọ̀rọ̀ sálà wọn pé ní nígbà tó káyà ń tán wáyò sábẹ́tò lẹ́dẹ́nà amanu bil qawli sábẹ́tì fil hayati dunya wa fil akhirah pé ọlọ́run sàdéhùn pé ní òun ó fi ahọ́n àwọn ẹni tòun lélẹ̀ láyé àti níjọ́ nínú sàárè àti níjọ́ gbéra lè kíyàmá ọlọ́run anasọ̀rọ̀ sálà ní pé wọ́n wà á ní kí wọ́n fẹ́ kí wọ́n sí sàárè òun kí wọ́n sí sàárè rẹ̀ fún un pé kó wo ibi tí ń wò yìí ibi tí ó máa rí iná iná ni yóò rí iná àti ejò bèrèbèrè iná ọ̀yọ̀fọ̀ pé dhalika makanuka fin nari qad abdalaka Allahu biha aljanna ibi tó ń wò ń ààyè rẹ tó ti wà ń lẹ̀ sẹ́pẹ́ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù nánu. No, no àmọ́ ọlọ́run ti wá pààrọ̀ rẹ̀ fún ọ pẹ̀lú bòmíì lálìjánná fàyúfútà aláwo kọ́bùrù wọ́n tún wá sí sàárè fún yóò wá rí àlìjánná bí ti ń lọ yóò wá ní pé rọ́bì akimisa à ọlọ́run tètè jẹ́ kí àlìkìyàmọ̀ ó dé tóró ti pé ibi tó ń lọ ibi tó dáa ni ama alikafiru ama ẹni tó ta ko òfin ọlọ́run ọba ẹni tó takò òbí ọlọ́run bá ká underline rẹ̀ kì í ṣe pé ẹni tí ò sọ pé láyé láyé lọ́rọ̀ nìkan ni kódà ẹlòmíì lè máa pé rẹ̀ ní mòmìnì tó yẹ pé iṣẹ́ tí ó sì máa ṣe gan kó fẹ́ kọ́ sọ pé kéfì olóhùn ó sì fẹ́ bẹ́tà ànábì ni pé wọ́n ó bi ní the same question ìbéèrè náà wọ́n ó bi òun náà ẹni pé ha ha sẹ́mi tó náà sòyẹ kó o lò fakọ́lùtù pé òun gbọ́ táwọn kan wí láyé lóòótọ́ wọ́n máa wí bẹ́ẹ̀ pé láyé láyé lọ́la Muhammadu Rasulullah wọn a sì máa ní pé muhammadu ni ó gbà mí gbàràn mi lọ́bàdújọ́ kìyàlẹ́ òun máa ń gbọ́ táwọn kódà òun náà máa ń wí ńgbà náà àmọ́ kò ṣiṣẹ́ sí i wọ́n wà ní òun náà wọ́n kọ́kọ́ sí ààyè kan fún nọ́gbàlejẹ́ náà wà ní pé wòówò ààyè rẹ nu nọ́gbàlejẹ́ náà ká ní pé iṣẹ́ rẹ bá kọ́lifáyè rẹ fún un ni lẹ́yìn náà wọ́n pàdé wọ́n wà síbi tí ń lọ fún un kí lóun ó wí yóò ní pé ya rabbi la tukimisa ọlọ́run má jẹ́ kálíkì yá mo dé mọ́ ṣáà pé nù sàárè ní sèwọ́n tó ń dárò barzakhi àfolúfojì ayé àtọ̀run ìsẹ̀mí kan lòun náà ọlọ́run ló mọ iye ọdún tẹ́nìkan ló kó fi wà ń bẹ̀ ó ti kú láyé ńgbà tí ń pọ́ka kú nítorí ò dáa ti bí ó ṣe dáa náà bí nira ti pọ̀ tó ńgbà tí ń pọ́ka kú náà èyí tó tó rí jù bẹ́ẹ̀ lọ èyí tí ó tún wá lè rí lẹ́yìn sàárè yóò tún wá ju ti eléyìí ń lọ yóò fẹ́ kàn máa bẹ́ẹ̀ lọ́nkọ́ ọlọ́run sọ̀rọ̀ eléyìí kóhun kẹ̀ kàn máa mánéjì ẹ̀jẹ̀ jẹ́ ó sì dáa ju tóun rí yìí lọ. àmọ́ innama hiya kalimatun huwa qailuha ó kàn wí ni tó bá di àsìkò tálíkìyàmọ́ ó bá dúró àlùkìyàmọ́ ó dé. jẹ́ rawa hani umawala Uthman radiyallahu ta'ala anhu hani tó jẹ́ ọmọ àsọdẹrù ọ̀sùnmánù ó gba ìgbà wá kan látọ̀dọ̀ ọ̀sùnmánù radiyallahu ta'ala anhu ó ní pé kánà ọ̀sùnmánù idha waqafa ala qabrin tí ọ̀sùnmánù bá rí sàárè yóò wá sunkún sunkún sunkún hatta yubtalla lihiyatu títí débi pé gbogbo irùngbọ̀n rẹ̀ ní ó fún omi Usman ibn Affan khalifa ilé ẹ̀kẹta àwọn èèyàn wá sí ma wípé ah ìrẹ Usmanu wọn ò da ọkọ àlùjánà létí rẹ ọ ní sunkún wọn ò da ọkọ iná létí rẹ ọ ní sunkún wọtẹbùkì mìnhàdá sàárè ní wà ń pa ọ́ lẹ́kún Usmanu ní pé naam ó tó pààyàn lẹ́kún fa inni sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ó lóun gbọ́ ọ ni mo gbọ́ ọ látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam ti ń sọ báyìí wípé innal qabra sàárè tẹ́ríhun awwalu manazilil akhira òun ni àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ alikiyama lukubro ibi tí alikiyama oníkàlùkò ti bẹ̀rẹ̀ nu fa innaja minhu fama ba'dahu aysara minhu bẹ́ẹ̀ yẹn bá tilẹ̀ wá páàsì nínú sàárè ọ̀sùnmáàánú lòún gbọ́ tó jíṣẹ́ ńlá muhammed sọlá sálàm wí pé béèyàn bá ti lè páàsì nù sàárè èyí tó kù lẹ́yìn rẹ̀ ó fúyẹ́ ẹni tó bá ti lè páàsì sàárè èyí tó kù lẹ́yìn sàárè fúyẹ́ wà ń lamìyẹn jù àmọ́ béèyàn bá fail nínú sàárè fama baadahu asharru wọn ni ntí ń bẹ lẹ́yìn ẹ̀fà rẹ̀ láburú ní wàhálà níyọnu nínira. Ni ní ìyà ó ju èjì rẹ̀ lọ o òní tí ń pa yẹn lẹ́kùnún tí ń pa òun lẹ́kùnún òtí àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam pé fa inni lam ara manzaran qantun anabi sallallahu alaihi wa sallam ni pé ní òun ò tí ì rí òun ò tí ì rí ìrírí kan ìwòye kan tó burú jù láyé illa wal qabru afdalu minhu kò tí ì sí nǹkan kan tí máa ń dẹ́rù bàyàn láyé yìí sàárè dẹ́rùbàyàn ju nǹkan ń lọ gbogbo ń tábà ló mọ̀ rẹ̀ pé ń dẹ́rùbàyàn ẹ̀ àríkú ẹnìkejì tá a jọ sùn lánàá a gbọ́ pé ó kú lónìí pé àá ó kú bó o ẹni a jọ kú lọ́fíìsì lánàá ó kú bó o ẹni tá a jọ sọ nu mọ́tò lágbájá bàtà bàwọn jọ travel lánàá tó sọ níbi báyìí ó máa ti kú a rí i pé ní yóò bàyàn lẹ́rù àtàwọn oríṣi míì títí máa bàyàn lẹ́rù òṣìṣẹ́ ńlá Muhammadu sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ yẹ pé ní alqaburu afdal minhu sàárè ìbẹ̀rù inú sàárè ó ju gbogbo eléyìí tá à ń sọ yìí lọ sallallahu alayhi wa sallam nínú ìyanu sàárè náà ni pé ní òkùnkùn zalamatul qabr òkùnkùn tí ó kún brim fún àwọn ẹni òkùnkùn abẹ́lọ́ ńkọ́lọ́ ńkọ́ ṣe wá nínú àwọn ẹni ìmọ́lẹ̀ ni bákan náà sì ni sàárè ó jẹ́ ìmọ́lẹ̀ fún àwọn ẹni rẹ̀ والقبر روضة من رياب الجنة أو حفرة من حفر النار bákan méjì náà ni nínú kí sàárè ó jẹ́ àbàtà àlìjánná fáwọn kan àbí kó jẹ́ ọ̀gbun kan kòtò kan nu kòtò ná fáwọn kan abẹ́lọ́ ńkọ́lọ́ ńkọ́ ṣe sàárè ní àbàtà àlìjánná fẹ́nìkọ̀ọ̀kan wa kó dákun kó má jẹ́ ká ṣe iná kó lọ́sẹ̀ wa àwọn kankan wà ń bẹ tó ẹ pé ní òun ẹ máa ń ṣokùnfà ìyà nù sàárè tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó kìlọ̀ rẹ̀ fún wa nínú wọn òun náà ni albaolu wanami namimatu ìtọ̀ tá a máa ń tọ̀ bá a sì máa ń tọ̀ ó ó mà lè fa wàhálà nù sàárè bákan náà ni namima gbọ́ yìí sọ̀hún òfófó ká máa sọ òfófó káàkiri òun náà a máa ṣokùnfà ìyà nínú sàárè. hadith ibn abbas radiyallahu ta'ala anhuma fi sahihayni ibn abbas ló gba hadith yìí wà nù sọ̀híhù méjèèjì sọ̀híhù bukhari àti muslim ó ní wípé marra nabiyyu sallallahu alayhi wa sallam ala qaburayni faqala innahuma la yu'adhabani. وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بين الناس بالنميمة ojúṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ní wípé ibn abbas ní wípé anabi sallallahu alayhi wa sallam ń lọ́njọ́ kan ó wá kọjá níbi sàárè méjì ó wá dúró anabi sọlá sálàm a máa dúró nírú àwọn àyè yìí láti kọ́ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lẹ́kọ̀ọ́ ó wá ní àwọn tá ń bẹ́nu sàárè yìí o ìkíní kejì wọn méjèèjì ìkíní kejì wọn yóò àdàbàní ìyà ń jẹ wọn lọ́wọ́lọ́wọ́ bóun ṣe ń sọ̀rọ̀ yìí ń jọ́ náà lọ́hùn sallallahu alaihi wasallam ah, kí wàá ní torí kí náà fi ń jìyà wa ma yu'adhabani fi kabirin ìtí yà ń jẹ wọ́n sí ni pé ní wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kàbáyìrí nígbà tá ń bẹ láyé àbí wa ma yu'adhabani min kabirin àbí tí wọ́n ń jìyà sí lójú tiwọn nígbà tá ń bẹ láyé àwọn rò wípé ní kì ṣe kàbáyìrí ẹ̀ṣẹ̀ ni ṣe mọ̀ àwọn lòyìn lónìí mùsùlùmí lónìí abánípẹ́ yìí tẹ́ǹsẹ̀ yìí àpẹẹlẹ yìí eléyìí sì kéré ah kò sí ẹ̀ṣẹ̀ tó kéré wájú ọlọ́run ọba ilà àwọn àáfàá ṣe máa sọ wípé ní látàndórí ilà sígárì màṣíyà wàlákìnnì ndórí ilà mọ̀ntàṣì ká má wo wípé ẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ yìí njó kéré àbó tóbi rárá ẹni tá ń ṣẹ̀ ni ká wò ó anu sọlọ sọlọ ní pé wàmú yọ̀dàbà ní fèkè béèrè àmà àhàzùmà ẹni àkọ́kọ́ nù wọn ti ń jìyà sí ni wípé ní kánà fi dúnìyà láyé ńgbà tó ń bẹ láyé la yastatiru minal bawli nínú ẹgbà wa yìí ti Bukhari yìí pé la yastatiru minal bawli kèé paramọ́ fún ìtọ̀ bí bàtájà ń tọ̀ ẹ̀ pé bájá bá fẹ́ tọ̀ gbogbo ibi tó bá ti dé yóò kàn na ẹsẹ̀ kan ókè ń tọ̀ lọ náà nù abẹ́rin ewúrẹ́ abẹ́rin àgùntàn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dá mi rí àwọn náà ti di ẹran kana la yastatiru minal bawli kéétì ẹ̀ kọ́va ara rẹ̀ kì í paramọ́ bó bá fẹ́ tọ̀ riwa ah, riwa ok ẹ̀ka tó àdìsàn àkọ́kọ́ náà wàá mọ̀lẹ́ àkàrù ẹlẹ́ẹ̀kejì fàkànà yamshi bi namima olófòfó ni ah, ọ̀gbọ̀n tán lára àlè rẹ̀ sí ọ̀gbọ́ bí ó sì máa káàkiri nù yamshi bil kalami bayna nas ntí wọ́n ń jìyà fún ni o nínú sàárè ni o kótó wá kájọ́ àgbélé alikiyama amal bawlu ibadallah ẹ wá rí ìtọ̀ rìwáyà mẹ́ta ní ń bẹ fún ẹgbàwá yìí ẹgbàwá mẹ́ta ní ń bẹ ẹgbàwá ni wípé ní kánà la yastatiru anil bawl pé kì í para mọ́tí bá ń tọ̀ kò síbi tí ò lè tọ̀ sí ìyé nǹkan kíyèsí àtọkùnrin ẹlòmíín bẹ lọkùnrin bí n bá ń tọ̀ astaghfirullah alazim ọlọ́run sàánú yìí bí yẹn bá rọra rí firi báyìí kódé yìí ó rí ti fi ń tọ̀ ọkùnrin la yastatiru anil obìnrin míì náà bí n bá ń tọ̀ ó tiẹ̀ tó ìtọ́ bá tó ń tọ̀ lóòró yóò kà sọ ókè gbogbo ìtọ̀ yóò mọ tàn sára rẹ̀ eléyìí ìtumọ̀ ẹ̀ ni wípé ní haolu lè kéya máa nù sàárè ìbẹ̀rù nù sàárè nírú ẹni bẹ́ẹ̀ ń fà lẹ́sẹ̀ o káànà láyà ẹ̀sítẹ́tìrù nù yí pé kì í paramọ́ ẹ̀gbà wa ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ní káànà láyà ẹ̀sítẹ́ǹzihu mínàlì báwọlì pé bó bá tọ̀ kìí tá ń bá ìtọ̀ dáadáa yìí ni pé kìí fọ ìtọ̀ kú yálà níbi tó ti gbàtọ̀ ni àbí ìtọ̀ tó bá ta sí i la kìí sànù dáadáa irú ẹni bẹ́ẹ̀ yóò kọ́kọ́ jìyà nínú sàárè tó bá tán wá padà á di pé ní a bá ń sọ̀rọ̀ àsìrátù afárá àsìrátù yóò tó padà lé jìyà kan náà ń bẹ torí pé bọ́lọ̀ ń bá padà ṣe lọ́mọ àlìjẹ́nnà yìí ni pé tó bá bọ́nu eléyìí torí pé bí yẹn bá jìyà ó jìyà ńgbà tí ń kú lọ́wọ́ ni ó jìyà ńgbà tí ń nù sàárè ni ìyín ò ní kó padà má wọnú àlìjánná ọlọ́run padà lè sàánú rẹ̀ àmọ́ bí irú ẹ̀ bá ṣẹlẹ̀ fún tó padà di afárá àsìrátì yóò jábọ́nu náná iná wọn ò fi wọ wọn ò fi fọ ibi tó kù nínú ọ̀tọ̀ tí ò mọ́ lára rẹ̀ kódà tó bá jẹ́ wípé ní dírọ́pù kan péré bá ni because èèyàn à ní gbé ìdọ̀tí wọnú àgbàlùjẹ́ náà yóò wà kọ́kọ́ já sínú náà tàló wọ́n sáré wọ́n sáré bá a fọ́ àmọ́ kò sómi níjọ́ náà lọ́hùn wọn ò sì ní fi haudu àbàtà àlìkáwọ́sára omi tó mọ́ ni wọn èéfi fọ ẹ̀gbin kò sí nǹkan tó kù iná wọn èèfọ́ fún un ama fakana láyà ìstẹ́nziu ònù pé kì í kì í fọ ìtọ̀ mọ́ lára rẹ̀ kì í ṣọ́ra fún ìtọ̀ kó má kàn sí i la kó má tà sí i la nàmbà ẹlẹ́ẹ̀kẹta òní wípé àríwáyà eh, ẹlẹ́ẹ̀kẹta ìgbàwá ẹlẹ́ẹ̀kẹta fún ìtọ̀ náà ni o fàkànà láyẹ̀stẹ́njiu láyẹ̀stẹ́bùrìu afọ́n fàkànà láyẹ̀stẹ́bùrìu nínú ìbáwọlì àkọ́kọ́ kì í paramọ́ fún tọ̀ tàbí kì í ṣọ́ra pé kí tọ̀ má kàn sí ńlá kí tọ̀ má tara kọ́ má kàn aṣọ òun àbí ń tí wọ́n máa ń tọ̀ sí kọ́ra kásọ̀ rẹ̀ kì í ṣe léyìí òun tọ́ba tiẹ̀ wá ṣe dán fàkànà láàyè stẹ́bùrì u instead fún kó rọra lè fi omi fọ ìtọ̀hún kò ní ṣe bẹ́ẹ̀ ní eléyìí mùmíní òdodo yálà ó tọ̀ ni àbóyàgbẹ́ ni túláàsì ó gbọ́dọ̀ tàǹbà kó sì rí pé níbi tí omi ta sí lára òun fọ̀ òun náà làwọn afáàtúntò sọ wípé ní orin wípé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo kò yẹ ká máa kọrú ẹ̀ fún gbogbo mùmíní òdodo àfi mùmíní ọlọ́bẹ̀ yọ bí sẹ́yìn máa lè bá wọn jójó wípé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo torí pé ní mùmíní òun àti ìmọ́tótó nájọ ń rìn ìdàn àdábò lọ́kọ́bùrì àbí fitinátò lọ́kọ́bùrì nínú àkọ́kọ́ nu albaolu ìtọ̀ ẹlẹ́ẹ̀kejì anamima òun náà ni ìmáa ṣe òfófó pẹ̀lú ògo Ọlọ́run àwọn tí tó kù inṣàlá tá a bá padà dé àwọn asibabul ama àwọn general reasons a máa padà mention a máa padà dárúkọ wọn lágbára Ọlọ́run ọba madahala ẹlẹ́ẹ̀kẹta òun náà ni albaathu lẹ́yìn téèyàn ti kú ó ti kú ń gbọ́ òkú tán inú wọ́n ti dán wò yóò tọ́ wá wá ń bẹ gbére ìlà masha Allah Ọlọ́run nìkan ló mọ iye ọdún tẹ́nìkọ̀ọ̀kan ló nu sàárè kò sákọ́ọ́lẹ̀ fún un tó bá wá di ọjọ́ nafakatu athaniya ọjọ́ tí eh, nafakatu ola ọjọ́ tí wọ́n fan fèrè tí wọ́n ní kí malakul Israfil ló fan fèrè rẹ̀ tẹ́nikaluko mọ̀ wá dìde nù sàré rẹ̀ ọjọ́ yìí náà ara ọjọ́ ìnira náà ló ná. nínú hadithu tí wọ́n tún gbà wá látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam hadithu ibn Abbas náà tún ni nínú sahihaini ó ní wípé qama fina rasulillah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan ó dìde khatiban bi maw'izatin ń bá wa sọ̀rọ̀ ń ṣe wáàsí fún wa faqala ya ayyuha nnasu mo pè yín ènìyàn innakum tuhsharuna ila allahi hufatan aratan ghurla kama bada'nakum awwalu yawmin nu'idukum كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين الحديث Ibn Abbas ní pé anabi sallallahu alayhi wa sallam ń bá wọn sọ̀rọ̀ níjọ́ kan ó wá pe àwọn yìí pé innakum tuhsharuna bí wọn ó ṣe lẹ́yìn tá a bá gbé yín dìde tán bí wọn ó ṣe àṣàrà yín ni pé ní bí wọn ó ṣe dà yín láti láti sàárè yín títí táyì débi tí wọn ó ti ṣèṣirò tuhsharuna afọn innakum tuhsharuna min qabr wọ́n gbẹ̀yìn dìde nínú sàárè yín hufatan ní hóhùn ọmọlúàbí hufatan lẹ́ni tí ò bọ́ bàtà uratan ní hóhùn ọmọlúàbí ghurlan lẹ́ni tí wọn ò dábẹ́ fún anabi sallallahu alaihi wa ka aya alukur'ani tó sọ yìí pé ní kama bada'na awwala khalqin nu'idu bá a ṣe bẹ̀rẹ̀ ìṣẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan ènìyàn kọ̀ọ̀kan níjọ́sí bẹ́ẹ̀ gẹ́lẹ́ látọ̀ padà sí wa'adana alayna ọlọ́run nípa wa lásàdéhùn bẹ́ẹ̀ àwọ ọlọ́run ọba la ṣe àdéhùn rẹ̀ pé bá a ṣe dẹ́dà yín bẹ́ẹ̀ gẹ́lẹ́ láti tún dá yín padà sí inna kunna fa'ilin aṣàdéhùn rẹ̀ a sì lè ṣe ọlọ́run sì bí òyìnbó ṣe náà nù. yálà wa ń ṣàròdé Allah ta'ala anha nígbà tí wàá gbọ́ àdéhìí wa ní pé ah ṣé gbogbo àádìde ní òwò ọmọlúàbí kò sásọ kò sí kankan ànábi ní bẹ́ẹ̀ ni bóò la àṣẹ wa ní máa wora wa àtọkùnrin àtobìnrin ọkùnrin ò ní máa wo obìnrin obìnrin ò ní máa wo ọkùnrin <laughs> ànábi ní pé ní tí obìnrin kálukú ọjọ́ náà lọ́hùn kọjá eléyìí òun gan ò ní máa pé òun ló ń wà ẹni kálukú ẹnì kọ̀ọ̀kan gan ò ní máa pé òun àwọn òbí ńlé tí òun àwọn ìpẹ́ nìkan ẹnìkejì wà àwọn òun.